أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد أي أرقى نرى الكل والسلام عليكم ورحمة الله وبركاته. Ini sesuatu baru تفسير عليه بما سورة الضرعات إتي أتباره لذاتي أبدا ويوم الله فلو يرضى الله سبحانه وتعالى بتي أبدا أتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق tako gbogbo àṣẹ tó bá pa wọ́n gbogbo nǹkan tí ànábì ànábì wọn bá mú wá fún wa gbogbo ẹ̀ náà ni wọ́n máa tako wọ́n á fi ànábì wọn nírọ́ ìgbà míì wọ́n gbógun ti ànábì tí ọ̀pọ̀ subhanahu wa ta'ala rántí wọn bẹ́ẹ̀ ni ìgbà míì wọ́n á máa pa àwọn ànábì míì tójú gbàgbà fún èyí ọkàn wọn tó ń le kókó sí ni ó wá sọ fún ànábì sallallahu alaihi wasallam àti àwa tí ajé àdúgbò ànábì ipe àbàdàgbà lónà ayé omi ni wọ̀dákùn sẹ́yìn náà sọ ní kòkòrò yìí àbẹ́yìn náà ní àkà kí àwọn bàbí ìsọ̀rí àwọn Yahudi àtàwọn Nasara ayé omi ni wọ̀dákùn ẹ̀rín àkà tó wọ́n gbà fún yìí sẹ́yìn sọ ní kòkòrò pé wọ́n nígbàgbọ́ ni وقد كان فريق منهم يسمعون كلام الله nígbà tó jẹ́ pé àwọn abáàtàn bẹ nínú wa nínú àwọn tó ti kọjá nínú àwọn bàbá ńlá wa tó jẹ́ pé yasma'una kalam Allah wọn a máa gbọ́ ọ̀rọ̀ Allah lẹ́yìn tó bá ọ̀rọ̀ náà gba bí tí Allah subhanahu wa ta'ala ò sọ fún wọn pé kí wọ́n bè gbà wọ́n á ṣe àwọn wọn á máa rọ ọ̀rọ̀ náà ó rọ gba ibi tí ó bá ṣe déédéé ìfẹ́ ẹnu wa mìgbà ní máa kọ̀lù lẹ́yìn ìgbà tó ti gbọ́ yé ọ̀rọ̀ tí àná mi wọ́n mú wá fún wa ọ̀rọ̀ tó fẹ́ àti tí ò sí èmi níbẹ̀ àwọn náà ti gbọ́ yé dáadáa bá ti sọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó gbọ́ yé ìtàn yóò ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n máa ṣe wọ́n mú ya àdàmú àwọn náà sì mọ̀ fúnra wọn pé àṣìṣe làwọn ṣe wọ́n mú ya àdàmú anáwó ṣe ó lọ fi màdá àrùn lẹ́yìn wọ́n mọ̀ pé táwọn sọ yìí táwọn túgbà yìí pé ọ̀rọ̀ náà ò lọ bẹ́ẹ̀ àmọ́ látara ìfẹ́ ẹnu látara pé wọn ò fẹ́ tẹ̀lé ànábì wọn òun náà ni wọ́n fi ṣe kí ni òun náà ni wọ́n fi yí tíra Allah subhanahu wa ta'ala padà òun náà ni wọ́n fi yí ọ̀rọ̀ sí Allah subhanahu wa ta'ala tí ó fi ránṣẹ́ sí wọn wọ́n yí padà ó jẹ́ pé látara bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àlùnà àlàrà fi ha haram ní tó bá jẹ́ halal tó bá jẹ́ ẹ̀tọ́ fún wọn bẹ́ẹ̀ wọ́n sì sọ ọ́ dé wọ̀ fáwọn èèyàn wal harama halalan ní tó bá tó sì jẹ́ ìbàjẹ́ bẹ́ẹ̀ ó sọ́dọ̀dọ̀ fúnra wọn so eléyìí nínú àpèjúwe eléyìí òun náà ni àrọ́ṣùwá ṣe pé èèwọ̀ ló jẹ́ ká máa sanwó àbẹ̀tẹ́lẹ̀ nínú tí àti Allah subhanahu wa ta'ala tó fi ránṣẹ́ sí wọn ká máa gba rìbá ló jẹ́ tí àti Allah subhanahu wa ta'ala fi ránṣẹ́ sí wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká máa ná owó olówó lọ́nà àìtọ́ ká máa jẹ gàba dẹ́ra ẹni lẹ́rí

so ah, Allah subhanahu wa ta'ala wá tẹ̀síwájú pé àwọn tá à ń sọ yìí tá à ń sọ fún yín pé sẹ́yìn mi yóò máa nílò kan tí àwọn wá gbà fún yín ni táwọn bá làwọn gbà ẹ̀ àwọn ọmọ làwọn eléyìí àwọn ọmọdé wà làwọn eléyìí gbogbo táwọn bá la àwọn bá la àwọn tá à ń sọ ọlọ́run fúnfún dé wá bá wọn gan tó pé wọ́n rí wọ́n fèsì àtẹ́bí ọlọ́run wọ́n bá fa wàhálà àwọn táwọn yìí tí wọ́n bá pàdé àwọn mùmìnì ọlú àbàdà wọ́n láwọn onígbàgbọ́ níbẹ̀ náà àwọn yẹ̀kú níbẹ̀ níbẹ̀ náà àwọn sọ́ra bẹ́ẹ̀ nígbà ayé àti sallallahu alaihi wasallam tó ìpé tọ́mọ́ láwọn mùmìnì wọ́n máa sọ pé kí ni wọ́n máa sọ pé àwọn onígbàgbọ́ wọ́n wà ní ànígbàgbọ́ tí tí àwọn mú wáyé o tẹ́ mú wáyé o tọ́ kò sí àtọ̀ so eléyìí wọ́n náà ni wọ́n mọ̀ wípé àwọn òbí nígbà tó bá yọ àbúdá àwọn òbí wàyí là sọ́dà báyìí fún ìlà báyìí àmọ́ tí wọ́n bá ti wá dọ́dọ̀ ara wọn tí àwọn apá kan ara wọn tó bá ti wá dọ́dọ̀ ara wọn ọlú àtùhàdìfúnahùn bìmọ̀ bàtà àwọn ọ̀rọ̀ àlẹ́kùn wọ́n mọ̀ wá sọ fún àwọn apá kan àwọn tí ń sọ fáwọn òbí pé bá bàtà náà wá àwọn tí ó ń máa lọ nígbà wọn àwọn ọmọdé àtùhàdìfúnahùn bìmọ̀ àwọn ọ̀rọ̀ àlẹ́kùn ṣé ìdí àwọn ọ̀sán àwọn ọ̀dà aláti fi tóbi mọ̀ ní tó kílíà sí òun náà lẹ́kùn wa máa sọ fún wa òdodo tẹ́ ẹbí mọ̀ lọ́nà ara yín pé ilé yìí òdodo ni o òun náà lẹ́kùn wa lọ lè bá wọn sọ lè yóò hàrà sí ogun bí ní ẹ̀dá ọ̀dẹ̀ kan kí wọ́n bá lè máa bá káwọn lè bá káwọn lè bá àwọn fi ṣe kí ni káwọn àwọn fi ṣe àwíjàre lè lórí lọ́dọ̀ wọn sọ máa lọ́wọ́ náà kí ni nǹkan tí wọ́n sọ pé wọ́n sọ òun náà ni pé ibi àti ìsọ̀rọ̀ àwọn ìsọ̀rọ̀ àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n tó tó máa àwọn ọmọ náà lóòótọ́ ń bẹ ẹnu sí àwọn àwùjọ máa ń nípò wá. a àwọn ẹgbẹ́ àgbẹ̀ ló lọ wọ́n mọ̀ sọ́ máa wù ní. àwọn tó bá dà lára wọn tán àwọn ìlú kún wọn wá fi ọ̀fun ọ̀gbìn àá àwọn síkírìtì yìí àwọn ẹ̀rọ wa lè so síkírìtì máa wù mí ní. tẹ̀sán síkírìtì àìsàn fún ọ yìí tó bá dídá òkúta ti àmọ́ ó fi ṣe ẹ̀rí lórí. ìdá àtẹ̀lẹ́yìn náà gbàgbọ́ síbẹ̀ máa sọ ìjọba àwọn fáwọn ara wọn kó wọn sílẹ̀ síta àtọ̀fà nígbà bẹ̀rẹ̀ tẹ̀sí nígbà bẹ̀rẹ̀ ìpè lábàá délé ìfowó náà láti ráwọn míì tí wọ́n jẹ́ àgbà àtiwájú àgbà nínú àwọn kristẹni tí wọ́n jẹ́ òkú òǹtarí nínú àwọn pásọ̀ tó jẹ́ pé nígbà tí wọ́n wá rí ìdí tí wọ́n rí báyìí tó kọ pẹ̀lú nínú tó kọ pẹ̀lú èdè àwọn aníyà wọ́n wá rí pé ibẹ̀ ń ṣe eléyìí àwọn ẹni wọn ń gbá á ìwọ làwọn àkà yìí ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀rí ọkọ̀ wá jẹ́ kí irú àwọn bá ìgbà bí pé pé wọ́n wá lọ lè bá àwọn tó jẹ́ àwọn àgbà àwọn ṣùgbọ́n nítorí pé tẹ́ bá fi sọ́ síta ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò sáré lẹ́yìn wa kò fẹ́ kí yóò tún kò àtẹ̀gbẹ́lẹ̀ náà làwọn fi rí jẹ lọ́sí mímu lọ́sí ṣe gbogbo gbéga yé wọn àwọn wàá pẹ́ wọn bá wọn lẹ́sẹ̀ ìfẹ́ wa àwọn àdìsú náà mi ò hàdà lọ àwọn àlẹ́ ìkù tí ó gba àwọn tọ́lẹ̀ wa náà lódodo náà lẹ́nu wa lọ́lẹ́ sọ fún wọn ni àdìhùn bí ní ẹ̀ńdàrọ̀ bìkún tó jẹ́ bí àwọn kan wọ̀nyí òun náà ni wọ́n fi ṣe àwùjá lé lórí òun náà ni wọ́n fi ṣe àwùjá lé lórí lórí lọ́dọ̀ ọba tó da yín àgbàlagbà ìlú àdéhùn ẹgbẹ́ bẹ́ẹ̀ sọ fún nípa níta ilé ẹgbẹ́ rẹ̀ sọ fún lórí love you. gbogbo ìnira tí ò bá wù ká bá lè rí látara pé àgbà ìsìlámù pé àwọn òdì mùsùlùmí tó àwọn nǹkan bẹ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala sọ síwájú fún wa ipe awàdà ya'lamun pé sí àwọn wọ̀nyí ṣé wọn mọ̀ ni àwọn tí wọ́n ń fa àwọn ọmọ ya wọn létí tí wọ́n ń fa àwọn láwọn sẹ́yìn pé sẹ́ẹ̀mọ̀ tó àṣírí fáwọn mòmìnì ni Allah subhanahu wa ta'ala ní awàdà ya'lamun ṣé wọn mọ̀ ni wọ́n ṣaláìmọ̀ ni anna Allah ya'lamu ma yusirruna wa ma yu'linun tí wọ́n mọ̀ níbi Allah subhanahu wa ta'ala ọba tó ma gbogbo nǹkan tí wọ́n fi pamọ́ sọ́kàn ara wọn tí wọ́n jẹ́kẹ́ nìkan kó mọ̀ wa ma yu'linun àti tí wọ́n fi hàn sáwọn yẹn gbangba tó a jẹ́ pé àwọn wọ̀nyí tó ẹgbẹ́ bá lárò tilẹ̀ ni ìdí tí wọ́n fi sọ fáwọn ẹni yẹn pé ẹ má jẹun ó gbọ́ ìdí wọ́n fi sọ fáwọn ẹni pé ẹ má sọ òdodo tí ń bẹ́ẹ̀ fáwọn mùmìnì tó ẹgbẹ́ bá tí wò jẹ́ nìkan kan mọ̀ gbogbo ẹ̀ Allah subhanahu àti gbogbo nǹkan tí wọ́n fi hàn síta gbogbo ẹ̀ náà ni Allah subhanahu nímọ̀ nípa rẹ̀ Allah subhanahu wá sọ fún wa kò mọ nǹkan kọ bẹ́ẹ̀ náà ni kò mọ nǹkan kà àwọn yìí àwọn ni umiyun pé ìwọ̀n àwọn alìkálù kìtàbí àwọn yahudi àtàwọn nasara àwọn jíù àtàwọn kìsẹ́nì ń bẹ́ẹ̀ ni tó jẹ́ pé umiyun àwọn tó jẹ́ pé kò mọ kọ ni la ya alkitab wọn ò mọ àtàwọ́rá ń ta fi sí wọn wọn ò mọ tí ń bẹ́ẹ̀ nítorí ìdí eléyìí òun náà ló fà tó jẹ́ pé kí ni inú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà ní pé ànábì ummiyu ni nítorí pé ànábì taari ànábì wa kò máa kọ bẹ́ẹ̀ ni kò máa kà ànábì sallallahu alaihi wasallam sábà kọ nǹkan ká rẹ̀ nísìnyí sábà ní tánàbí wa kà ànábì ò máa kọ kọ ipe a òwúrọ̀kọ̀ àlùkò àti ìfúra rẹ̀ àbíkọ́ ń bà lérò pé òpé bóyá òun ló lọ kà á bì kan tó wá ha sórí tiwantiwantiwa àlẹ́bí òkú máa kọ òkú máa ká bí ẹ bẹ̀rẹ̀ náà lọ́sùn hánà wọ́n tààrà wá ní ìbẹ́ náà àwọn áfíríkà àwọn tá a fún síra yìí omi yìí ìlà àmàlìyà àyàfi ìrọ́lá Allah Subhanahu wa ṣe ìpè nìkan nìkan tí owó nìkan tó ṣí yàtì tó ní kíni ní nìkan tó ṣe bẹ̀rẹ̀ àwọn náà ní àtúnyà ní àgbàgbé rẹ̀ lẹ́yìn kan náà àwọn fẹ́sẹ̀ rẹ̀ sọ pé wọ́n fi àdéhùn ayé òun náà tàbí ní tí every ó yẹ kó sọ fún mi pé àìmọ́ ah, mo sọ ọ̀rọ̀ mi kọ́ àlùkùránì ẹ̀yin tẹ́ bá ti mọ àlùkùránì gbà tẹ́ ẹ̀ bá ọ̀nà tá a gbà ọlọ́run náà là ń pè ọ̀nà tá a gbà pé òun ló yàtọ̀ tó bá jẹ́ ọ̀gbẹ́dà lè yá má àwọn náà ó yọ ẹnu ìyàwó ọ̀nà tá a ṣe lórí wọn. gbogbo àwọn tí ilé náà máa kó dá wọn lórí pé táwọn bá dúpẹ́ wọn lọ sí ewu Jésù wọn dúpẹ́ àtúmọ̀ táwọn lórí olú ayà 160 nínú sọ́tù báyìí Allah subhanahu wa ta'ala sọ pé àwọn ìlà ìlà ṣètò ọ̀rọ̀ yìí wọ́n ni wà ní bá àwọn ìlà ìṣà ọ̀gbẹ̀mẹ̀yà nígbà tí Allah subhanahu wa ta'ala sọ pé ìrẹ̀ ìta ọmọ amáyà tí wọ́n pè ní ṣé pẹ̀lú sọ fáwọn ènìyàn yàní àwọn ọmọlẹ́yìn tí tí wọ́n sọ fún wa ipe ìdámìlú ní wà ó fi ìlà ẹ̀yìn ìlú ìlà ipe ẹmú èmi o àti màmá mi ẹ máa ọmọlẹ́yìn lẹ́yìn tẹ́ máa jọ́sìn fún yàtọ̀ sí àwọn ọ̀sán àwọn ọ̀gá rẹ̀ bí àdáni kì í sá ṣé wọ́n sọ fáwọn ọmọlẹ́yìn tí tí ipe tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn àwọn ọdún pẹ́ lọ́wọ́ rẹ̀ ṣé wọ́n sọ fáwọn ọmọlẹ́yìn tí tí kí ẹ̀rù bá gbà رضوان أبي سقوى قال سبحانك ما يكون لي أن أقول ما ليس به حق النبي عيسى عليه السلام àti mọ́tò ní Jésù yóò wá sọ́kà wọn fún àwọn sùhánù wọn kàá lọ́sẹ̀ àsùhánù mímọ̀ rẹ mímọ̀ rẹ àwọn sùhánù wọn kàá lá máa yẹ kúrú ní àtàkù. máa sọ fún pé èmi ni wọ́n máa pè sáwá pàó sí àlẹ́ yìí sáwá pàjọ́ ó ní kóòtù kóòtù ní bá sọ bẹ́ẹ̀ fún mi lóòótọ́ bàbáyà àìsàn ó ti máa ẹ̀mí ọlọ́sùn máa ń wọ sàárà ó bá ohun tó pa á tó ẹgbẹ́ mo sọ bẹ́ẹ̀ fún alóòótọ́ mo wá fẹ́ yípadà lónìí tí mo ní mo parọ́ ìsọ bẹ́ẹ̀ máa ó ti máa tààlẹ́ mọ́ àbìnà sí ohun èmi ò mọ́ tí ń bẹ lọ́kàn rẹ̀ ìnáka àtà àdàmù Allah subhanahu wa ta'ala wọlọba tó lima. máa kọ̀kọ̀ ṣe tó Allah subhanahu wa ta'ala. Àlẹ́ ìṣọ́ wa sọ wá pé máa kó ìtù láwọn kí ìwé ìkàkà fún wa ilá máa àbáta nìyí àyàfi tó parí láti ẹni sọ fún ẹ̀ka. Ibi ayé àyè láti máa kí ni mẹ́sẹ̀gì Jésù kí ni mẹ́sẹ̀gì àtẹ́lẹ̀ Ìsá wọ́n pè ní Jésù lónìí kí ni mẹ́sẹ̀gì ẹ̀gangan tó wá bá ànábì wọn tó wá bá àwọn àlùmọ̀ èyí sọ kankan fún wa ilá àlàbàtà nìyí nítorí o pàmílà tẹ̀tọ̀ wọn láti sún náà mú sọ fún wa àlẹ́ ìbùdó wàhá rọ́bì ìwọ̀lọ́pàá ẹwà lẹ́yìn iṣẹ́ àlẹ́ ìlà wọn tóbi lẹ́sù ó ní tẹ́mi náà sọ fún wa láti pé àlẹ́ ìbùdó wàhá rọ́bì ìwọ̀lọ́pàá ó ní wọn láti pé ẹ máa jọ́sìn fún àwọn pé Allah subhanahu wa ta'ala òun náà ọba tó ọ̀rọ̀ sí báyìí ànábì Musa ànábì Isa sọ fún wa pé Allah subhanahu wa ta'ala òun nìkan ni mo ní kẹ́mọ́ jọ́sìn fún Rabbi wa rabbakum òun náà ọba tó dá mi ọba tó rè mí ọba tí ó ọba tí ó pa mí ọba tí ti jẹ́ fún mi wa rabbakum òun náà sọ ọba tó dẹ́yìn náà ẹ̀wọ̀n bá mi òun náà ọba tó dá mi òun náà ọba tí ti jẹ́ fún mi fún wa wípé ìtí mo sọ fún wa náà ni pé ẹ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ọba tó dá mi ọba tó dá ẹ̀yin náà so ànábì Ìsá tó wá sọ síwájú pé ọba tó kún síwájú pé wa kuntu alayhim shahida ìpè kò jẹ́ olùjẹ́ ìpè wọn lórí màá dùn tú fi lókùnbà tó bá wà láàrin yàtọ̀ ìgbà tó wà pẹ̀lú wọn kó tó

pé inú àfihàn tó bá fi àjẹ wọ́n lára ìwọ́n sí ẹ̀rọ tó bá fi àjẹ àwọn ọlẹ́yìn títí látara pé wọ́n fi àlẹ́bí ìṣá lọ́mọ ọlọ́run látara pé wọ́n pè lọ́lọ́run látara pé wọ́n pè mẹ́ta lọ́ka ta iná ọmọ ìbá ẹrù ẹ̀ náà sì wá wà ní ìtàkùnlélá tó bá sì wọ́ tó bá ló borí ni wá fa iná ká àǹtàlà àti ìtòlákè ìyàrá wa tó ní kápá tó ní àlàkì tó lè ṣe gbogbo eléyìí tó eléyìí tí wàá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ sọ́ọ̀tù máa ń dá àwọn tó bá ní nínú àtẹ́lẹ́kù à fọ́nà ní àwọn ọmọlẹ́yìn nínú àwọn kristian náà táwọn náà lọ lè kà bẹ́ẹ̀ eléyìí ni mẹ́sẹ̀jì àlẹ́ yìí ká àlẹ́ ìsàlà tí ò sí ìrìn bẹ́ẹ̀ eléyìí mẹ́sẹ̀jì àlẹ́ yìí ká pé àwọn tí wọ́n já wọn síwájú wọn sì yí padà ní tó fi wájú pé kí ni gbogbo wọn tó

ṣe pé máa bá ọlẹ́ àti nípa ìṣòro látara ní wọn kó lọ bá ní látara tí wọ́n ní kó jọ níbi kíni níbi ìwọ́n náà pa. tẹ̀sán bẹ́ẹ̀ tó lẹ́kọ̀ọ́ tẹ̀sán jọ ni látara ilé tí wọ́n rí látara ẹ̀ látara mọ́tò tí wọ́n rí látara gbogbo tó ti sáré ewé ìfẹ́ náà wọ́n sì máa tọwọ́ tààlà kó wọn ti kíni kó máa bá nígbà tí ó sọ̀rọ̀ nípa áyà yìí

tíra àti àwọn ọ̀hánà wọ́n tààrà sọ̀rọ̀ bá nàbí sallallahu alaihi wasallam tẹ̀lé ahdafu akhbari llahi taqra'unahu mahdan lam yushab òun náà ni ìtúsí pàdésẹ̀ tí ó mẹ́rin jàmbá subhanahu wa ta'ala òun náà ni tíra tó súnmọ́jú máa ń síwájú tí alùpàánì kó tó wáyé àbáyìí bá ti sọ bẹ́ẹ̀ fún wa ó ní wọn pẹ̀lú àjẹ́bẹ̀ fún wa lẹ́yìn ìgbà tí ọwọ́ sùhánù ó náà jẹ́ tí wàá sọ fún yín nínú alùpàánì á ní àlẹ́ ìgbà pé àwọn náà tó síra yìí yàní àwọn yahudi àtàwọn nasara yìí pé àwọn alùpàánì ti dábì lẹ́yìn ìgbà wọ́n ti wọ́n ti chéńjì tí àtàfihàn tààfihàn tẹ́sí wọn wọ́n ti chéńjì ẹ̀ wọ́n ti fi nǹkan míì tí ò sí bẹ́ẹ̀ wọ́n ti fi sí mẹ́ nǹkan míì tó wà mẹ́ wọ́n ti yọ́pọ̀ bẹ́ẹ̀ lẹ́gbàtà sọ ni wọ́n ti sọ lé ìfún yí èwo ló wá ṣe yí tẹ́tù máa lọ lè béèrè nǹkan tó síra wọn wàkàtà kò bí àìdí ìlú ìlà lẹ́gbàtà ẹ̀sìn máa pé ọwọ́ ara wọn ni wọ́n fi kọ́ síra ilé yìí wà láti lè bá fi ra nǹkan tí kéré nǹkan tí ò ní ilé nínú nǹkan ìwòrò ayé torí ẹ̀sẹ̀ fi sílé yìí afàdá ilẹ̀ haakùn mà já àkùnrin rẹ̀ ní àmọ̀sà àmọ̀sà aláṣẹ ìmọ̀ tó ti dọ́kun yìí ìtẹ́ ìtì ní nípa ìmọ̀ nínú Al-Qur'an ìtẹ́ ìtì mọ̀ nípa ìsinú Al-Qur'an ṣé ìwò tó fún yín ni láti wàlá wàláhì máa rọ̀ àìnà mínú àhàdà kọ́tùn àbúlẹ́bùn àbáṣọ́wá ní ó ní máa rọ̀ àìnà mínú àhàdà kọ́tùn ipe ààrí ẹ̀nìkankan ní ti wọn kìí sí àwọn wà á rẹ̀nìkankan nínú àwọn ààrùn ìfìdá sàádàkùn ánìlẹ́dì akóńtìlá ilé kò sẹ́yìn kankan tó wá wá tuntun ní wọn bèèrè wọn wá sàn fún nípa ìwádìí wà ní wàhálà ààrẹ nìkan bá ní pé sọ̀rọ̀ ẹ̀rọ yá náà kúrò ní sọ̀rọ̀ ìwálẹ̀ yìí wá ń dààmú ara yín dẹ́mọ̀ wá lọ lè bí wọ́n pé gbọ́ kí ló wà ní sí àyín nígbọ́ kí wọ́n sọ ní sí àyín kí ló kẹ̀. bàtà tó wá ti dé ó ti wá ó ti wá gbogbo owó tí ń bẹ fún tí àti kọjá ó ti gbogbo ẹ̀ sínú. a ní ti sí àti ìgbàsá máa ti lè máa lò káwọn fi ṣèdájọ́ a ní ti àti àti ti àti ìgbàsá máa ti lè máa bílò káwọn fi dá ìgbésí ayé wa tó tayọ àlùkò tó fi làámọ̀lẹ̀ pa tó wọ́n wá pé àwọn alùpùpù tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n pè ní síra wọn lónìí à nǹkan tí wọ́n ti yí padà ní o wọ́n ti yí wọ́n ti yí ojú ẹ̀ padà àwọn sùhánù tààlà tó wá síwájú nínú àyà àádọ́rin àyà 18 ó ní wà fáálú látàmọ̀sánà náà ìlà àyà màálùyà àwọn alùpùpù náà bìtẹ́ rí wọ́n máa wá sọ lẹ́nu wọn pé látàmọ̀sánà náà láwọn àti ẹ̀wọ̀n قلنا وجهنا لن تمسناه إلا أياما معدودة àti náà ní níwájú àwọn àsìkò díẹ̀ lọ ó ní iye owó ní ìgbà táàbì tẹ̀lé káàlò nínú náà ọjọ́ díẹ̀ náà láàbì wọná táàbì kò nù náà tábàtì ẹ̀wọ́ ó ní àtàbàtùmí ìdàlọ́ àdá ìyàtọ̀ ti sọ fún pé àtàbàtùmí ìdàlọ́ àdá ìjẹ́ ẹni káàdì ó pẹ̀lú ọlọ́sùn máa tẹ́ ẹ bá lè mú ẹni tó Allah subhanahu wa ta'ala bàlá yóò ní bàbá Allah subhanahu ta'ala ó sì ní sẹ́kìnì tí ò ní ẹ̀bà rẹ̀ tí ò ní ẹ̀bà rẹ̀ rẹ̀. ní ara wọn sáré ẹ̀sán pa àwọn náà ti lè ike táàbà tẹ̀ wọn náà à nílò ju ọjọ́ díẹ̀ lọ́rùn náà láti Allah subhanahu wa ta'ala ni à ń tẹ̀ kúrú náà àlọ́ wọn àwọn tẹ̀ sọ sọ pàtó à ń ìlànà pé báyìí tẹ̀ kúrú náà àlọ́ wọn irọ́ àdáparọ́ òun náà lẹ́ ń dápa mọ́ Allah subhanahu wa ta'ala kò sẹ́ni tó bá yí sọ gbogbo rere nínú hadithu Abu Hurairah radiyallahu anhu tó wà nínú Ahmad àtàwọn tí wọ́n mi wọ́n ní Abu Hurairah ní lámà fúnìhàn Khaybar nígbà tí wọ́n sí jáàmù sí wọ ìlú láńpẹ̀ ní Khaybar tó jẹ́ pé ìlú kan tó jẹ́ pé ìlú àwọn Yahudi nìyà táwọn mùsùlùmí wá wọ bẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n gba ìwé ẹ̀ máa lọ́wọ́ máa wà lọ́wọ́ sábà máa wọ̀ yẹ̀wò ní lọ́wọ́ ó ní àti Rasulullahi sallallahu alaihi wasallam ṣáàtún fi hà sùn ó ní àbàtà ní bá wọ̀ lùkúta àwọn wọ́n sallallahu alaihi wasallam kí wọ́n ti lé e ní wọ̀ wọ́n ti fi pọ́ńtì sára ewúrẹ́ yìí ìrọ̀ àyà ní apá ewúrẹ́ ni wọ́n wá fi iwọ́ sí wọ́n fi poison sí láti ṣe kíni láti fa àjọ ìṣòro báwọn àjọ ìṣòro bàtà wọ́n fi poison sí. Ànábì sallallahu alaihi wasallam wá pè wọ́n àbúrò rẹ̀ ní ànábì ó ní àjùmáwò ànábì ní man, ní màkàlẹ̀ tẹ̀lé ìyàwó ìhàkùn ànábì ní bá kó gbogbo àwọn ìwé tí máa bẹ̀yà ìjọ nípa ìbá ẹ̀kọ́ gbogbo wọn jọ ọlọ́run bá wọn sùn bàtọ́ wà fún àwọn ìyàwó ní ìjọta tó gbọ́ wá pé bàbá aláàfin rasulullah sallallahu alayhi wa sallam alábi wá sọ fún wa pé man àbúkù tani bàbá yìí yàtí tani bàbá tani bàbá àkọ́kọ́ yìí ẹni táwọn fi táwọn sọ ah, bàbá yà bàbá làwà àkọ́kọ́ òun ní àti lágbájá alábi ní tani ọlú kùlàní àwọn ní lágbájá ni báyìí báyìí ni orúkọ rẹ̀ jẹ́ قال أنا بعث فان كذبتم إيرو لقى bal abukum fulan bóyá ni pé bàbá yín lágbájá ni ànábì sọ pọ̀ mí mọ̀ ìgbéra ìrọ̀ rẹ̀ pa lágbájá báyìí ni orúkọ bàbá yín bàbá yóò sọ dáadáa ọ̀rọ̀ rẹ̀. àtẹ̀sẹ̀ kan náà ó náà sọ láti gbé àwòtọ́ ah, ló sọ lóòótọ́ ẹ̀dí bá rẹ̀ ah, sá òparọ́ nítorí ìwòtọ́ rẹ̀ ẹ wò ní sí wọn fẹ́ parọ́ fún ànábì sọ̀rọ̀ àwọn àlẹ́ ìgbé lágbájábá ìjàmbá làwọn àdúrà sọ fún àdúrà pé àdùn sọ àdìrí ìyá àṣẹ ní sàájú màálù sẹ́ẹ̀sì òdodo kúmi ní bí ní kàn mo fẹ́ béèrè ní ìtọ́lọ́wọ́ yìí sẹ́ẹ̀sì òdodo kúmi ẹ̀ ní parọ́ ní bí kọ́ọ̀lù làánù wọ́n wá sọ tàbá tẹ̀ wá parọ́ fún ọ àrọ́pìtàkẹ́ ìbàdàn ó mọ̀rọ̀ wa tàbá parọ́ fún ọ ilé ànẹ́bí ó mọ̀ kàná àrọ́pìtàkù fi àbíyàn gẹ́gẹ́ bó ti mọ̀ bá parọ́ bàtà parọ́ bàbá wa fún ọ nígbà tá a parọ́ fún ọ pé ó kọ bàbá wa ní nítorí wọn tó fi mọ̀ nígbà wọn tàbá tó parọ́ fi eléyìí náà àti àwọn òun ni ara lè ná ẹgbẹ́ rẹ̀ wọn áàrùn náà àwọn ará lè ná yàtọ̀ àwọn tó wọ̀ náà tí wọ́n ti ṣe pé nínú náà tó bá ti lọ́wọ́ ìdàgbé àmọ́ àwọn òun. ìbéèrè tára bí sọlá àti sọlá béèrè lọ́wọ́ wọn yìí ìbéèrè yìí ó súnmọ́ pé pé tí wọ́n ti mọ̀ ní látara sí àwọn ẹnu sí àwọn ó ti mọ̀ àdébí wọ́n ti sọ ọmọ pẹ́tọ̀ ẹni bá ṣe báyìí o bá ṣe bọ́ wọ́n wọ́n tó bá jọ ìgbìdà ìyá mú ní o ànábì wá béèrè béèrè lọ́wọ́ wọn à ìsìwò náà bá ànábì fàkàlù nà kún fi ha yẹsẹ̀ rọ̀ ẹjọ́ bá sí tó má tàkàlùkù nà fi ha wọ́n ní lóòótọ́ pé àwọn wà nù náà fúgbà díẹ̀ àwọn yòókù náà sọ bá ànábì èsì tó bá nàbí sallallahu alaihi wasallam pé ẹ̀yìn àwọn aláàkọ́kọ́ wọlé díẹ̀ tába tí wá wọlé díẹ̀ tába kó bẹ́ẹ̀ fún mọ̀tàkùn fún nàbí àyẹ̀lẹ́ wàá rólé fún wa nínú inú náà á <clears throat> ànábì ní ìsáàbí wa ànábì pé ìsáàbù wàláhì la nakhluqukum anábì ní ẹgbẹ́ mi dákẹ́ ẹ̀wọ̀n ní wáyà kò áàdì mi kan tẹ́ àlọ́ sọ̀hánà tọ́lá wọn pé ẹ̀ sáwù fi hà ẹ̀dí bá fi ẹwọ́ nínú náà lọ yàní ẹ dákẹ́ kẹ́ mọ́tò pọ̀ kàkálẹ́ ní mímọ́ ẹ̀sìn mi ní kẹ́ mọ́ bẹ́ẹ̀ náà lọ bẹ́ẹ̀ anábì ní ẹ dákẹ́ anábì ní lánàá fún kùkù fi hà bàdà láíláí àní rólé inú náà wò àwọn àlùmọ́ ànábì àní sẹ́kínì àní rólé yín nínú náà fún makọ́lá láwọn rasulullahi sallallahu alaihi wasallam anábì tó wá sọ fún ọlẹ́ẹ̀kan pé alhamdulillah sọ àdìgí yà á ṣe ṣé bí bá tún bí ní kíní kan tẹ̀wọ́n àti ti dẹ́rẹ́ padà fún àwọn òsì yẹn àdàbí ti bí bá tún béèrè béèrè kan lọ́wọ́ yín sẹ́ẹ̀fù mi lé sí rẹ̀ kọ́ọ̀lù nàám ya abal qasim wọ́n ní aṣọ aṣọ òdodo fún ọ afọ lé sí rẹ̀ abal qasim àdàbí wá ní alìjà alìtún fi hàdì iṣẹ́ àtúntò àdàbí ní yìí àbí ẹ fi ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀rú jí èsì náà fànàbí kọ̀kọ́ lùdàn ní bẹ́ẹ̀ ní lóòótọ́ bẹ́ẹ̀ àti ti pọ́ìsì sí ẹgbẹ́ wọlé parọ́ mọ́ nígbà tí ànábì sọ̀rọ̀ àlọ́sọ̀rọ̀ àti já àwọn ọ̀rọ̀ wọn tọ́tọ́ pa àwọn ẹ̀yà ah, lóòótọ́ ni a ti fi pọ́ìsì sí fún ọ bàbá bàbá amala tó ara dáa níbi àwọn kí ló ń bí kí pọ́ìsì sí kí ló ṣe tẹ́ fi ìwọ pọ́ìsì tàtẹ́ wá fún gẹ́gẹ́ bí gift tẹ́ ẹ̀ sọ pé ìjẹ́ ni ànábì sọ̀rọ̀ àlọ́sọ̀rọ̀ àti àmọ́ sàárà ànábì gba sàárà àtànábì àti fámílì ànábì wọn ti gba sàárà tọ́lájú tó bá nàbí ànábì òní ṣe sàárà ní abẹ́gùn tó wáyé pé ẹ̀bùn ní ànábì gbà tó wáyé pé sàárà ní ẹgbẹ́ sẹ́gbẹ́ kan bẹ̀rù ó tún fáwọn yẹn so sallallahu alaihi wasallam tí Allah subhanahu wa ta'ala ti bá nàbì ànábì ní ìnáma níyà ní àwùsá àgbàsì ànábì nínú ìdọ̀tí ara ẹ̀yà nínú ìdọ̀tí ara àfihàn ní kíni òun náà ní sàárà nítorí pé táà máa fi ṣe sàárà òun náà abájẹ ọ̀tán ní ta yóò káwá gbé gbà sí sàrà so ilé ìgbésí láì di àlòkù mi so ànábì sí ta ànábì tayọ ilé àtàwọn fámìlì so òun náà ló pa àti ẹgbẹ́ kìíní ànábì gba gíìtì lọ́wọ́ àwọn ìyàwó ní ànábì á bèèrè wọn pé bàmá àbálà fún àdàdà kí ló kún ní tẹ́ẹ̀bí pọ́ìsì sí ìdí ẹgbẹ́ fún mi wàkọ́lù arábìnà nǹkan tàbí rẹ̀ ànínà tẹ̀lé àmì ìtọ́kùn tó fà á dáa tí èyí sànẹ́bí lóòótọ́ abẹ́ láti kí ni abẹ́ kí àkáṣí ní pẹ̀lú wàhálà rẹ̀ hmm? abẹ́ láti kí ni káyẹ́jú rẹ̀ kárí mú mi òun náà ló wà tàbí sí. nítorí láti wọ́n sì ti fún ọ ni pé bàbá ni wọ́n sì ti fún ọ tí èyí bá sànẹ́bí lóòótọ́ ó jẹ́ ó sì lọ áàrí mú mi áàrí náà rí lẹ́yìn wà ìkúta nàbí ìyá lámúyẹ tó rà àmọ́ tó tó wáyé bá nàbí ni ọlọ́tọ́ lámúyẹ tó rà kò ní ní ọlá kò ní kó ní ọba wọn. sẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí ní israẹli dáṣe ní israẹli challenge ńláńlá ni wọ́n ti níbi wọ́n ti challenge anabi sallallahu alayhi wa sallam anabi akọ́lẹ̀ ń bẹ pé anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ anabi jẹ́ ẹ̀yìn kò sí anabi nìkan sallallahu alayhi wa sallam kò síbẹ̀síbẹ̀ náà káwọn ẹ̀wù mo gbà náà látara bẹ́ẹ̀ nítorí pé mo ò lè gbà fún anabi anabi wọn Allah subhanahu wa ta'ala fún wa tó lọ sí anabi musa alayhi salam tó ìgbọ́n jọ ríra wọn sójú báyìí pẹ̀lú àwọn bàbá wọn ẹ̀wù fìtínà náà fi anabi musa sí wọn àwọn ọmọ ti àlẹ́bí musa ẹni tó ṣe léyìí tó lè bá ṣe léyìí fọlọ́wọ́ bá rẹ tó lè bá sọ pé à ń fẹ́ nǹkan báyìí tún lè léyìí àtúnfẹ́ mọ́ ilé àtúnfẹ́ wọ́n ṣe ń ṣe nù àárín wọn bá lè pé àárín àlọ́ á jà á pé a tẹ̀ bẹ́ẹ̀ rí Allah subhanahu wa

inú sọ́ọ̀tù jùmọ̀ alọ́sùnmọ́ àti ìdáná sọ fún àwọn yẹ̀wò ní tó ní ti pẹ̀lú àìwá ẹ̀bá iná pẹ̀lú yá ayé wa lẹ́nu náà hàlù ìdá àtún ànàkùn àwòyá òyìnbá ìbí tó ní náà bàtà máa ń dáwò tó sọ èké yá ayé wa náà hàlù mo pẹ̀ yẹ̀wò bí ẹ̀wọ̀ lẹ́yìn tẹ bá rò pé ẹ sún mọ́ àwọn sùhánù wọ́tà ara kẹ́kẹ́ ti bẹ̀rù mí lọ tẹ bọ̀ pé àdéṣepọ̀ ti bẹ̀rẹ̀ láàrin ó dán ti bẹ̀rù mí lọ bàtà mọ̀ náà rí bọ́ọ̀dà tó ń sọ̀rọ̀ yìí ẹ máa máa kú báyìí ẹ tọrọ kú ẹ kú báyìí nígbà tó lòlẹ̀ kẹ́ ti lọ ní bá. so àwọn sùhánù wọ́tà ara wọ̀ láì tẹ̀mọ̀ náà wọ̀ abadan ìmọ̀ àwọn ti dàmú àìdí ọ̀rọ̀ sábà gbọ́ bí báyìí wọn tó báyìí pé wọ́n dá wọn nílò lọ́dí ṣé pé ẹ̀ka máa jẹ́ ẹran pé báwo lè gbà wọn lè bá wọn sùn láti wọ́n dára rẹ̀ tó eléyìí ló ṣàlẹ̀ ìdágbà á nìkan ni tó bá ẹ̀kọ́ tó dáa nílò lọ ní pé ẹ̀yin súnmọ́ àwọn sùn láti wọ́n dára jẹ lórí lọ ẹ̀sùn tó bá jẹ́ òkúta ti àmọ́ ẹ bá dáadáa pàdé ẹ wà jẹ́ náà ẹ lọ́rọ́ pólísì báyìí pátámọ̀ náà wò mọ́wúlá nǹkan tó sọ̀rọ̀ yìí wọ́n ẹ̀kọ́ dòdò ní ọ̀rọ̀ yìí ẹ tọrọ pólísì báyìí wọ́n á tọ́jú àwọn ọmọdé sí wọ̀lá ẹ̀kọ́ mọ̀ náà wò abàdá máa ń kọjá ṣàìdí nítorí báwọn náà náà báwọn ti ṣe láì dáa ìdí wọn ti kọ́ wa ara wọn ṣe níwà tí ò dáa ìdí wọn ti kọ́ ara wọn ṣe lábúrú kó o ní lọ́kàn fúláìláì ayà yìí sọ̀rọ̀ àlẹ́ àwọn yẹ̀wò ní àmọ́ ìtumọ̀ rẹ̀ ń sọ̀ lórí àwọn ẹlòmíì náà ní wọ́n ti yẹ̀wò ní fọ́lá náà wọ́n sùn ní ẹ̀bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ní ìjọba àti ìgbókò wá di yìí ẹlòmí ìdàgbà níbẹ̀ ẹlòmí ìdàgbà níbẹ̀ pé mọ̀ tó bá ti bàjì ìdí òsè é sọ ọkọ̀ òsè yóò mọ̀ àwọn náà rẹ̀ ìrẹ̀ náà ni wọ́n ṣẹlẹ̀ sẹ́lú ní ìjọba ìdàgbà níbi ìmọ̀lẹ́ pé àwọn tó ti kú ẹ̀ àwọn tó ti kú là áyè rẹ̀ ti lẹ̀ dé bí àwọn tó ti kú yóò mọ̀ wá dákọ̀ wọn pé lábájá ìfọ̀pá lábájá ìfòsíbá ìfún lábájá ìfòsíbá ìfún lábájá tó ti dàgbà lé pé lábájá tó ti ẹ́ àjẹ́ ni nípa ogun tó ti ṣe ni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu mẹ́ta mẹ́ta padà látara bẹ́ẹ̀ látara pé àbádé ẹ̀dẹ́gbà rẹ̀ ṣẹ́ nínú ti máa wọlé tọ̀ ọ́ yàrá yìí máa ti wá dínkù ó ti wá di kíni ó ti wá di ọmọ kékeré padà ẹ máa wọ ọmọ kékeré nígbà míì tí ò bá ti gbà ẹbí ẹbí wò ó síra wọn ọmọ kékeré tí ò bá ti gbà gbà míì tí ò sì ṣe lòdì sí ìmọ̀ ìdáná ẹ bá ah, wá ní ẹjọ́ àti àárín ọkọ̀ bá ọjọ́ bá parọ́ mọ́ra rẹ ẹ̀dẹ́gbà rẹ̀ ṣe bó ti so ìtọ́jú àgbàlagbà náà bá dàgbà ìyẹn tó yẹ́yẹ́ tó wá ń lọ ọmọ kékeré yóò máa sa àwọn ìtọ́jú tó pé kíni òun kọ́ ló ṣe é yóò sì máa gbára rẹ̀ bára rẹ̀ wọ́n yẹ káwọn ti ah, so bàbá yìí ó yàrá ó ti dàgbà débi pé ó so ẹni máa ń gbé ah, àjẹ ní mọ́ra òbí bẹ̀rẹ̀ sí kíni ó ti bẹ̀rẹ̀ sí ká olùdókòwò alágbájá olùdókòwò alábáṣẹ́gì èdè sòwúrò àwọn ọba yìí àbíbi àjọ kan wà láwùjọ ìlà àti sínú adúlájọ kan láwùjọ wa pé àtẹnìkan tó lè kú àti ọgbẹ́ nìkan ní àjẹ ẹ̀ẹ̀kan ló pa ìyá kan ló pa nínú àwọn ọmọ àti ọgbẹ́ ìbára dàgbà dàgbà lónìí ó dàgbà ó ṣe wá tó lẹ́nu fún ọ̀la yìí ti àyè fún ìwàlá nítorí pé kí ni ọmọ yóò kú àwọn ọmọ yóò kú tí olè bá tó wá ń ṣẹlẹ̀ wọ́n ti wá ọmọ fúrasí ẹ̀ fúrasí àgbà yín ẹ̀ òye gbogbo àwọn ọmọ rẹ̀ tó ń kúrò jù lọ ó ti ṣe ó lè tó ṣe láyé ṣèjọba ti so bàbá ìyá àwọn ló padà bàbá tó wá báyà dé pé tó wá fẹ́ ìgbẹ́kù ìyá wọn máa sún pé àwọn òṣèré mi rẹ̀ òṣèré mi lọ sùn mọ́ ìlọ òṣùn máa mẹ́rin lọ kí ni ṣe ẹ̀dọ́ àgbàlọ́ sàn án lọ́ta ní àtìsíkà àtìkò tí ìlú àtìkò tí ẹ̀nu àtìkò tí ẹ̀nu yìí so eléyìí nínú àwọn nǹkan táwọn ìyẹ̀wò ní tí wọ́n pàdé àwọn ìròyìn àlọ́ sàn án lọ́ta àwọn olólùfẹ́ rẹ̀ jẹ́ tó tó bẹ́ẹ̀ ṣe pé wílò tọ́ pàtàkì náà wíwọ́ ọ̀dà ẹ̀wọ̀n mùsàkì tó ẹ máa ẹ gbèrò fún ìsìn ẹ tọrọ fún bá ẹgbẹ̀rún rẹ sọ aláìsàn náà lọ wà á rẹ ìmọ̀ àkọ́jà àyè yìí ọ̀gbọ́n wà á yìí kọ̀ ní ọlọ́sùn àwọn ọ̀tàlá ní lọ́dí sẹ́ni tó gbé rẹ̀ àǹfààní tani tani àwọn náà wọ́n sí kẹ́ríkà kan tó yẹ kó sí náà tẹ́lá kò sí láti lòdì jẹ́ àdúgbò náà parí nígbà tẹ́lá tó mọ̀ nígbà tó fẹ́ gbé e sí. àwọn náà ni wọ́n ṣe èyí sí ti pé bẹ́ẹ̀ bá ń bọ̀ lọ ẹ̀dí bá mi ní ìkànnì táyé pé sí ọ́sídì ní ẹbí parọ́ rẹ̀ fún kódà mọ́ mi lọ àwọn náà ni wọ́n máa sáré gbogbo ẹ̀ kí lágbàmọ́ kó bá mọ̀ kú ẹ́ á kí ní lọ́ ni wọ́n ṣe pé á àtúndé kí kò fẹ́ sí nínú kò fẹ́ kú látara tí wọ́n ti kí ni látara tí wọ́n ti síwájú nínú iṣẹ́ ọwọ́ wọn Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú àyà eighty two eighty one ó ní balà ó ní ọ̀rọ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ dáhùn yẹn ní yóò fẹ́ ìgbọ́dọ̀ ọkọ̀ ṣe fún ọ náà àwọn àkó bẹ́ẹ̀ wọ́n ní balà ọ̀rọ̀ orí mọ́ sọ yẹn o màkàtà bàtẹ̀ yìí àtàm wà á hà bàtẹ̀ ọ̀sẹ̀ àtò ẹnikẹ́ni tó bá ti tó bá ti ṣẹ́ tí ò dáa ẹni náà wà á fún ẹni tábà tó fẹ́ sẹ́yìn á táàmù fún àbú èyí tó ga jù bẹ̀ láyé yìí náà ní ọkọ̀ àtàlùmọ̀ àwọn ọ̀sán àlọ́ sẹ́yìn á kí o ṣe bọ́ sẹ́yìn á kí o ṣe bí yá sẹ́yìn á ẹ̀sẹ̀ náà kí o ṣe sẹ́yìn àgbègbè àṣìṣe náà ni ìdí wọn ní a máa ṣe tá ṣe ìwé ẹ̀kọ́ ẹ̀sẹ̀ yá àgbà máa ní màkà tó ṣe yí á ẹ̀tọ́ tó bí wá pọ̀ wá tẹ́lẹ̀ tẹ̀gbẹ́ gbogbo ẹ̀sẹ̀ ọwọ́ rẹ̀ láti rí ìpẹ̀lú láìka sáàbù náà lọ́sàn-án àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn amali ko hali gbogbo ṣe ìrẹ́lú wa ni àti àti sọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́jọ́ ìgbà ìdí àmà gbogbo sì ni gbogbo ọmọ àti gbangba bá ti lò lé rẹ̀ ilé ìgbà ọ̀tà lọ́gbà lọ sí. kẹ́rẹ́ náà lọ́gbà lọ sí kádàrá ibi Allah subhanahu wa sóhun gẹ́gẹ́ fúnra rẹ̀ tí ó ń sáwà alásùnmáwà tàbí wà gbogbo ẹ̀ tó gbogbo tó ṣe gbà tó gbà láyé ó ṣe nítorí táwọn ẹ̀bà ti ní àmà àdìyàn ni ó ṣe nítorí táwọn ẹ̀bà ti pẹ́kọ́ ni ó ṣe nítorí táwọn ẹ̀bà àwọn akí ọlé ìdá alágbájá ti bá ṣe torí lágbájá òun ló táwọn bá lè rọrùn torí torí tó fi ṣe nù ó sì fi wọ́n bà tó nígbà tó gbà láyé tó ó ti kárí náà nù kò sẹ́sà náà tàmá tó gbà tò eléyìí Allah subhanahu wa ta'ala ti fi fún pé ìmánì nìkan ò wà á lè sọ̀rọ̀ ìyẹn tó gbọdọ̀ máa ṣiṣẹ́ dáadáa ìdá ìdá wa ń pè níṣẹ́ dáadáa yìí nǹkan tó pọ̀ ni ìdá ń pè níṣẹ́ dáadáa òun náà ní gbogbo ní ẹ̀bá ṣe tí ó máa yọ àwọn àlọ́wọ́ dáadáa ní sínú yóò máa dùn ṣe dáadáa ni. kọ́lá gbogbo ní ẹ̀bá fi ilẹ̀ tó pé tá a bá fi nǹkan ọ̀hún náà bá ṣe inú àwọn ti máa dáadáa ló máa tó máa níbi ìsàlẹ̀ tẹ́lẹ̀ náà gbà mí yóò mọ̀ sí kíni láì ṣe yóò mọ̀ sún àṣẹ ẹni tó kọ sílẹ̀ tí ò mọ yóò mọ̀ gbàlága pé kò sí àkókò ẹni tí ti dáadáa ẹni bá mi tí yóò mọ̀ gbàlága pé kò sí dáadáa tó eléyìí àwọn olóòtúmọ̀ tó kíni ibi agbọ̀rọ̀ ṣiṣẹ́ dáadáa ni kó lè bá àrùn síbọ̀ lọ́sùn máa lọ́wọ́ dáadáa nígbà wá pé ṣiṣẹ́ dáadáa yìí àwọn akọ́lá àmà mọ̀ ń fara wa làákà ìwọ́n láwọn fi ìta bẹ̀rẹ̀ bí àìlè ìdá ilé ìdá ìdáhùn mímọ̀ òun náà ni kí àwọn sùnmọ́nù wọn tààrà ní kíní yóò ṣe dáadáa ni ànábì náà wájú sàlàyé rẹ̀ fún wa pé ṣe dáadáa ni àwọn tàbí rẹ̀ náà wá gbọ́ àgbọ́yé lọ́wọ́ àti sọ̀rọ̀ àyè lé ní síláì wọ́n sọ pé táwọn bá àwọn sọjọ́ ní àná làkàì wọ́n ti ní làkàì jọ ní orí padà òun náà ló pàṣẹ bí àtùránì látọ̀tà àtùránì ti wá tó sọ̀rọ̀ ìbá mi sọ̀rọ̀ ìbá mi jùlọ àti ọ̀nà ìbá mi wá yòókó táwọn náà fẹ́ ṣe àmẹ́gbẹ́ǹtì àti táwọn náà fẹ́ ẹ̀dí ti fi gàdà rà kí ló fà á tó pé ọ̀rọ̀ àwọn sùhánù wọn àgbà kìí ṣe òun yẹ tó ẹgbẹ́ òun yẹ ní àbáwọn kan ló kọ́ ni á ti di ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ tó ti di tó ti ní tó ní àwọn fẹ́ àmẹ́ǹtì ẹ̀ àwọn fẹ́ ti ní àwọn ẹ̀ fẹ́ ìrẹsì tó eléyìí òun náà ló sọ fún àgbègbè ìwé iṣẹ́ dáadáa láàmú iṣẹ́ dáadáa òun náà ló ti gbé káàrí ẹ̀rí mu lábẹ́dọ̀ àwọn sọ̀rọ̀ àwọn ọ̀gá ara àtàtúndà àti sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lá àwọn ìdá wa sọ yìí àlẹ́bí náà àmọ́nà àwọn tó ń ní ìgbàgbọ́ wàá lù sọ ní àá tí wọ́n ní iṣẹ́ dáadáa òun láì sọ àbújá náà àwọn yìí àwọn náà ní ọmọ àjẹ́ náà àwọn náà ní ara alẹ́ àjẹ́ náà wọ́n fi hà ọ̀dù àwọn oṣù so a níbi alákọ̀ọ́kọ́ ó jẹ́ àwọn kan ní àṣàbùdá ó ní fún ìyá àwọn ìlú àwọn tó pè ní wọ́n fi àwọn ìlú yìí àwọn kan yìí ṣe mùmí rárá kò sí máàlì kankan tó lè wọ́ máa nínú ọ̀kan wọn nítorí pé tó bá jẹ́ pé tó ti fẹ́ sọ̀rọ̀ nípa títà àwọn yóò ti wọ́n náà tó pé ó rọ̀ dín nínú wọn náà yóò wọ́n náà àbúkò ní ṣe gbé mu náà nítorí pé kí ni kì í sara adé náà ó kàn lọ́ọ́ ọdún ẹsẹ̀ ẹlòmí ẹ̀wọ̀n tó lọ fún ọ yóò lẹ́wọ̀ ọdún mẹ́wàá ẹsẹ̀ ẹlòmí yóò lẹ́ ẹ̀wọ̀n tó lọ fún ọ ẹ̀wọ̀n ọdún kan ọ̀dà àwọn ẹlòmí náà oṣù mẹ́ta ẹ̀wọ̀n ṣúgà á sì rà ẹlòmí bẹ́ẹ̀ tí wọ́n ní à ẹ̀wọ̀n ta àwọn béèrè yìí ìdá òkú sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ náà ṣe yí wájú ọ̀gbìn àti àwọn tí wọ́n jẹ béèrè wọn náà làwọn bá ṣe wọ sí ẹ̀wọ̀n